الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نباي أبرس من يكون يفرعوا نيقا الهدي والأضحية والعقيقة الهدي هنا نرى ما في طريق كعبة أن يقول له حج حج تمتع تبي حج قران أنا يقول جلو لي كمي كجيوا كيكو أقوانا نيقا لي حجيوا أنا إيه ما في طريق كعبة إيه ما في طريق كعبة òun náà ní pé wọ́n pa ní mẹ́kà àbí mìíràn àwọn aláìní tó sì wà ní mẹ́kà àwọn ni wọ́n pín ẹran yìí fún ọ̀tọ̀ọ̀tọ̀ náà ibi kí ẹni tó pín ẹran yìí kó náà jẹ nínú rẹ̀ ṣùgbọ́n àwọn aláìní tó wà ní agbègbè mẹ́kà àwọn ni wọ́n pín yòókù fún al-udhiyah òun náà lẹ́ran léyà eléyìí tó ṣe pa apani ọjọ́ léyà al-aqiqah òun téèyàn máa ń pa ní ìgbà tí ọlọ́run ọba bá ta lọ́rẹ̀ẹ́ kó bímọ al-udhiyah òun téèyàn máa ń pa ní ọjọ́ ọdún léyà ó lè jẹ́ ràkúnmí ó sì lè jẹ́ malu ó sì lè jẹ́ àgùtàn nípa táwọn ń pa ẹran yìí à ń pa ni láti wá àti súnmọ́ ọlọ́run ọba ọba tọ́ga ọ̀ka nínú ìjọsìn eléyìí tí ọlọ́run ọba ṣe fún wa òun náà nípa pa ẹran òun lè yá lẹ́bàá ti ṣe mọ̀ nígbà náà bí sallallahu alaihi wa sallam òun lọ kọ́ ó sì ní sọ́nà fún àwọn rẹ̀ ibi káwa náà ká máa kí á ní ìdájọ́ ọkọ̀ ìdájọ́ ọkọ̀ òun náà ní apá kan nínú àwọn olùmọ̀ àwọn ní ọ̀ràn yẹn ni nígbà tí apá kan nínú wọn wọn ní sunna tó kẹkẹdẹ sunna eléyìí tó sì lágbára ni eléyìí ó sì máa jẹ bẹ́ẹ̀ fún gbogbo ẹni tó bá lágbára láti ṣe bẹ́ẹ̀ nítorí pé gbogbo ìjọsìn tó bá ní í ṣe pẹ̀lú owó ẹni tó bá lówó òun náà lọ́lọ́run ọba fi ń bá wí ẹni tí ò lówó láti fi paléyà kò sí nínú ìlànà wípé kéèyàn wá lọ jalè kò tó tí ọ wọn nítorí kọ́bẹ̀ ọmọ bá sílẹ̀ àbí kò tẹ̀ wá lọ dí àgbò alágbò nítorí pọ̀ fẹ́ sílé yá a'udhu billahi minash shaitanir rajim torí ẹ̀ àbí kò tẹ̀ lọ ta tẹ́tẹ́ wọn á gbé àgbò kalẹ̀ ìgbé ẹ̀bùn tẹ́ni tó jẹ tẹ́tẹ́ yọ gbà òun náà ní àgbò lọ́wọ́ wọn sọ fún ẹ ìgbé àwọn tó máa jẹ́ níbi tẹ́tẹ́ òun náà ni wọ́n máa fi palẹ̀ yá a'udhu billahi lọ́wọ́ ọbẹ̀ lẹ́dàá wa kò sì pa ẹran ṣe sọ láti fún ọlọ́ ẹlẹ́dàá rẹ̀ kò sì pa ẹran àwọn olùmọ́ni àyà yìí wọ́n tọ́ka sí sọ̀dá tùlàyì wọ́n tọ́ka sí sọ̀dá tùlẹ̀ ìtàsí ní ọjọ́ ọdún wọn hàn kò sì pa ẹran ẹ bá wọn ṣàkíyèsí àyà yìí láti kọ́ lọ́n sọ pé fọ́sọ́lì lè rọ̀ pẹ́ẹ́kì olúwa ẹlẹ́dàá rẹ̀ ni kò sì sọ láti fún àkíyèsí sọ láti fún kàmí ìdúró tó orí tá a máa ṣe sọ láti yẹn ọ̀tọ́ka dúró rẹ̀ níwájú ẹ̀dọ́ ọlọ́run ọba kan rògbò máa ń rògbò yẹn ọ̀tọ́kárùkù bẹ́ẹ̀ fẹ́nìkan nínú àwọn ẹ̀dọ́ lọ́n bí foríkalẹ̀ torí táwọn foríkalẹ̀ yẹn ọ̀tọ́ká foríkalẹ̀ bẹ́ẹ̀ fún ẹ̀dọ́ lọ́n ọba kan láàrin wọ́n mà tó tó ọlọ́ à ń bọ̀sibọ̀si pọ̀ wá gbé níta sí fọlọ́ ọ wá gbé lọ́ba fọsọ́lì lè rọ̀ bíkà olúwa ẹlẹ́dàá rẹ nìkan lọ́wọ́ mọ̀ sí sọ láti fún dénú tó fi jẹ́ ìjọsìn eléyìí tó ga púpọ̀ nínú gbogbo àwọn ìjọsìn wò ni tí ń ṣe sọ láti tó ṣe dúró yóò dúró wám lọ́nà tó ṣe pé òní máa wọ̀nyí wọ̀n òní kò ní máa wọ̀nyí àrùn ọba àwọn ahùn òní ọ̀họ́ra bẹ́ẹ̀ ni nǹkan kan ọba àti ẹ̀ máa pàkíyèsí rẹ̀ wọ́n máa fọ ọpọlọ rẹ̀ lọ́sọ̀tún pa lọ́sọ̀sì bí yàmùyàmù kan àbí èsìnsìn kan àbí oyin kan wàá sáré pé ó dúró sẹ́múnì tí ń wo ibi tí ó forí kàn nítorí pé irú dúró báyìí olúwa ẹlẹ́dàá wa nìkan la gbọ́dọ̀ dúró orú rẹ̀ fún a gbọ́dọ̀ dúró bẹ́ẹ̀ níwájú ẹlòmíì nínú àwọn ẹ̀rọ ọlọ́run ọba wa òòrì ńgbà tí èèyàn bá ń ṣe sọ́lá tí ó wà wa yóò yóò mú lọ sílẹ̀ tọ́tẹ̀ fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò rúkú ọ̀ òrí rúkú yẹn ọlọ́run ọba nìkan lónìí a kì í rúkú fẹ́dọ̀ ọlọ́run ọba kan ah, àbí wọn máa rúkú fún yẹn. lẹ́yìn rẹ̀ nígbà tó bá tún náà rotó ń sẹ́mi Allahu liman hamida wàá tún wá lọ sí ìforíkanlẹ̀ báyẹn Allahu akbar láti òru wàá lọ sí ìforíkanlẹ̀ lẹ́yìn tó ṣe pé ó gbé ara lulẹ̀ foríkanlẹ̀ ọlọ́run ọba ló tóbi jù ọba amájẹni tó tóbi jù àwa máa gbé ara wa ká máa gbé lulẹ̀ fún bẹ́ẹ̀ torí jẹ́ lẹ́yìn torí pé wọ́n kú oríire ìwọ́n tó ń ṣe sọ́lá ti fọ́lọ́ nítorí pé ntọ́lọ́n ti kọ́ láṣẹ ló ń ṣe yẹn orí pé tiẹ̀ kú díẹ̀ káàtó ìwà owó láti ijó ló ti ṣe sọ láti káyìn ebi rọ̀mọ́ báwọn náà ti tán o ti kágbá o ti kágbá ẹni rẹ̀ kún lẹ̀ o tún lọ́ọ́ da ẹ̀mí bọ́lọ̀ ń bá ní kẹ́mìrì ogún dìgbà yẹn àwọn rọ̀mọ́ báwọn náà jẹ́ndé mùsùlùmí ẹ̀rí tí wọ́n wá mọ́ṣáláṣí má. àbẹ́yìn orí pé mọ́ṣáláṣí ti dá báyìí oníkàlùkù ti dálẹ̀ báyìí lórí ìgbà tí rọmọbọ́n àmì ìbá tún dé wọ́n ti gbàgbé pé ọba tó ní rọmọbọ́n òun náà lọ́ba tó ní àwọn oṣù yòókù ọlọ́run ọba ẹlẹ́dàá wà sọ pé wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ o títí tí kò fi dé kò síjọ́ sinmi kan níbi kásìn náà àá máa náà ní gbogbo wa títí tí kò fi dé nítorí pé lójú ọ̀nà àti wàlùjọ́nà èèyàn kì í fìgbà kan sinmi níbi àtijọ́ sin fọlọ́ fa salli li rabbika olúwa ẹlẹ́dàá wa là ń ṣe sọ láti fún un eléyìí tó túmọ̀ sí wípé èèyàn ní í ṣe sọ̀láàtì tán kọ́mọ wá wojú bàbá olówó kan nu mọ́ṣáláṣí èèyàn ní í ṣe tán kọ́mọ wojú lèmámù nu mọ́ṣáláṣí wípé táyìn fún wa lówó pa àwa ni táyìn fún wa lówó pa àwa ni síbẹ̀ àwọn pàtì ràn yín lọ́wọ́ tá a wa ara rẹ lọ́ràn lọ́wọ́ jẹ́ ara rẹ lọ́ràn lọ́wọ́ ọ̀sán lè lè rọ̀ bíkà ṣe sọ̀láàtì fọlùwà ẹlẹ́dàá rẹ̀ eléyìí túmọ̀ sí pé a ní al-ikhlas nínú gbogbo ìjọsìn tá a máa ń ṣe kọjá pé torí tọ́lọ́ nìkan náà ṣe ń ṣe àṣẹ nítorí nǹkan mi nítorí pé ẹni tí wọ́n ń ṣe sọ̀láàtì nítorí nǹkan mi nǹkan mi ni ọ̀sán lẹ́sàn-án nǹkan míì náà san lẹ́sìn nǹkan míì wo lọ́wọ́ àwà tó lè san lẹ́sìn àbí nǹkan míì wo lọ́wọ́ àtó lálùjẹ̀nà nǹkan míì wo lọ́wọ́ àtó níná lọ́nà kún ṣàánú wa jẹ́ kí ọkàn wa kó dúró dọ́gba káfí lè jẹ́ni tí wọ́n máa ṣe gbogbo ẹ̀sìn wa tá a máa ṣe fún ìwọ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa fasalli li rabbika olúwa ẹlẹ́dàá rẹ nìkan ni kò máa ṣe sọ̀láàtì fún wanhar wanhar àwọn olùmọ̀sọ yìí pé nǹkan tí àṣẹ alákọ̀ọ́kọ́ rọ̀ mọ́ iná àlàfẹ́ kejì náà rọ̀ mọ́ ìyẹn ni pé fasalli li rabbika wanhar li rabbika fasalli li rabbika tafsiri rẹ̀ ni pé wanhar li rabbika ìyẹn ni pé bóun ṣe ń ṣe sọ láti fún olúwa ẹlẹ́dàá rẹ̀ nìkan tún pa ẹran náà fún olúwa ẹlẹ́dàá rẹ̀ nìkan ọlọ́run bá nìkan là á pa ẹran fún àgbọ̀dọ̀ pa ẹran fẹ́ lómi nítorí ẹ̀ tó bá fẹ́ pa ẹran wàá pa fọlọ́run bá ní lórúkọ lọ wàá pa pa ẹran o sì gbọdọ̀ pa lórúkọ ẹlòmíì tó yàtọ̀ sí Allah eléyìí tó túmọ̀ sí pé ní ìgbà tí èèyàn bá fẹ́ pa ẹran léyà àbí ẹran míì náà tó fẹ́ pa ọgbọ́dọ̀ sà kọ́lá ẹran tó fẹ́ pa jẹ ọgbọ́dọ̀ sàkíyèsí pé ọ̀pá fọlọ́ ẹni ká ní tí wọ́n á pa fọlọ́ ẹ́ tí ọlọ́run náà wàá jẹ nìkan kí lọ́nà fẹ́ fi sí kí lọ́nà fẹ́ fi ẹran rẹ̀ sí kí lọ́nà fẹ́ fẹ́ jẹ rẹ̀ sí nítorí ọba nílò náà ní payà rẹ̀ àmọ́ òfin ọlọ́run ọba agbọ́dọ̀ ṣàkíyèsí agbọ̀n bí o agbọ́dọ̀ ṣàkíyèsí agbọ̀n bí tó bá pa ẹran fún ẹlòmíì kíyèsí ọlọ́ àgbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ ni tó bá pa ẹran <clears throat> lórúkọ ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́ àgbọ́dọ̀ jẹ torí ẹ ọdọọrọ àwọn alápàtà tó ṣe kí wọ́n máa pa ẹran wọ́n máa pa ẹran dà fún àwọn èèyàn ní ìlú gbogbo kí wọ́n ṣàkíyèsí agbọ̀n bí ìbàdí nítorí pé ẹran tẹrí yẹn tí òfin ọlọ́run ọba eléyìí tọrọ ma bá a ti ṣe gbọ́dọ̀ máa àwọn èèyàn gbọ́dọ̀ ra kán jẹun ẹ má fún àwọn èèyàn níjẹkújẹ jẹun ẹ má fún àwọn aráyé níjẹkújẹ jẹ ẹ jẹ́ kọ́kàn àwọn èèyàn balẹ̀ sẹ́ran tí wọ́n ń rà nítorí pé bóòlù ọkàn wọn ó sì balẹ̀ sẹ́ran tí wọ́n ń rà òun náà ni pé kófin ọlọ́wọ́n bó pé sára bẹ́ẹ̀ ti ń dùn ǹjẹ́ tí abáwòrì tí wọ́n ti ń dùn wọ́n ti ń pa ẹran ta fáwọn èèyàn nílùú ṣé ń dùn tí wọ́n bá sì ṣe ṣé ń gbà tó ní kálukú wọn bá fẹ́ tó náà sórúkọ ọlọ́run bá ní wọn máa ń dà ní tí wọ́n máa ń sọ pé bísímìlá lórúkọ ọlọ́run làwọn fẹ́ dú ẹran yìí báyìí tí wọ́n sì máa dún fọ́lọ̀ ni àbí fún nǹkan mi ẹ gbọ́dọ̀ ṣàkíyèsí agbọn bíbà tí ò bá rí bẹ́ẹ̀ tí àwọn mọ̀jẹ̀mú yóò bá pé sára ẹran ǹjẹ́ ẹjẹ́ mà pé gbogbo ẹran tó bá dún tí mọ̀jẹ̀mú yóò bá pé sára rẹ̀ òkú mi ẹran lásán bí n bá sì ti ń rẹ ọrùn ẹran lọ kò gbọ́dọ̀ gbọ́wọ́ sókè tí ìrẹ débi tó ẹkọ rẹ di kò gbọ́dọ̀ gbọ́wọ́ sókè tí ìrẹ débi tó ẹkọ rẹ di wọn wá ní màálù ló ń dú màálù ò máa dú lọ tààrà àfi kéèyàn ó dú kéèyàn ó sinmi kò sí ní tó burú pé kó o dú débi kan kó o sinmi láì gbọ́wọ́ sókè nítorí pé tó ń bá ń dú lọ tó bá fi lè gbé ọwọ́ sókè tó tún bẹ̀rẹ̀ sí ní rẹ tó gbọ́wọ́lé tó ń tún rẹ ẹran ti dọ̀kú ìbètè ẹran ẹ̀rí bẹ́ẹ̀ ẹ̀wọ̀n pọ̀pọ̀lọpọ̀ ẹran iná ẹran tí ọ̀tọ̀ tí wọ́n ti fáwọn aráyé jẹ lọ́pọ̀lọpọ̀ àwọn àyè bẹ́ẹ̀ náà ẹni tí ń dún wọn ń gé lọ ń gé lọ ń gé lọ ń gé lọ ó fi gé ọrùn rẹ̀ já ó gé ọrùn ẹran já ẹnìkan ní jẹ́rú ẹran báwọn tó ọba máa màgé lámàá màgé ẹnìkan gbọ́dọ̀ jẹ́ orídìí eléyìí ẹ gbọ́dọ̀ ṣàkíyèsí fáwọn ẹni tí ń dún ẹran fáwọn èèyàn jẹ nílùú mùsùlùmí ni wọ́n wọ́n sì ń darúkọ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa ibi tẹ́ǹsì ti ń dún ẹran yẹn lórúkọ ọlọ́run a gbọ́dọ̀ rí wípé àwọn míì náà du ẹran níbẹ̀ lórúkọ nǹkan míì tó yàtọ̀ sí Allah nítorí tó bá fi lè lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pín kọ̀tọ́ ká di ẹran sẹ́yìn du lórúkọ ọlọ́run láyìí tí wọ́n ti ń du ẹran lórúkọ nǹkan míì tó yàtọ̀ sí Allah ẹ gbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí báyìí salli li rabbika wanhar máa ṣe sọ̀láàtì fún olúwa ẹlẹ́dàá rẹ̀ kó o sì máa pa ẹran fún olúwa ẹlẹ́dàá rẹ̀ eléyìí jẹ́ àṣẹ ọlọ́run ọba wa tó jẹ́ pé àtàrà rẹ̀ láti mọ̀ nínú Al-Qur'an wípé ká du ẹran léyà ńkọ́ ara ẹ̀sìn tiwa ni ṣebí ń tẹ́ ń yé wa náà díẹ̀díẹ̀ gbogbo táwọn àṣẹ ní mọ̀sán islam afọpọlọ gbé kalẹ̀ ò sí ń bẹ̀ afagbárí hàn kò sí ń bẹ̀ ọlọ́run sọ ànábì sọ ni sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀sìn tiwa ni ad-dinu qala Allahu qala rasuluhu ìjọ ń pè lẹ́sìn nínú islam ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ ànábì sọ lẹ́yìn ìta bá sọ àmọ́ pé ẹ̀sìn ni tí mo rí èmi ń wò pé ìwọ wo ta ni wọn ká ń dọ̀ ọ̀nà ń bolo ti wá ẹ̀sìn ni qala Allahu qala rasuluhu ọlọ́run sọ ànábì sallallahu alaihi wa sallam sọ síbẹ̀ lẹ́yìn náà gbẹ́sìn yìí sẹ́yìn náà mẹ́sìn sí ọlọ́run sọ ànábì sọ sí àwọn èèyàn lọ́nà lásán ẹ̀ máa fa gbárí fún rọ ẹ̀ máa wá gbé kalẹ̀ fáwọn èèyàn gbígbóná gbígbóná àwọn náà máa kó jẹ wọn máa kó mu torí náà máa ṣe sọ̀láàtì fún olúwa ẹlẹ́dàá rẹ̀ sì máa pẹ̀ràn olúwa ẹlẹ́dàá rẹ̀ àsìkò owó gan-an lápẹ̀ràn léyà jọ̀mọ́ tó dọjọ́ ọdún àsìkò owó lápẹ̀ràn léyà tó di ọjọ́ ọdún ọjọ́ ọdún léyà bá báyàn láyé tọ́nà wá sì ti bòyàn láṣìírí téèyàn ti ra ẹran tí ò fi pa léyà ó yẹ ká mọ̀ ìpín a pẹ̀ràn léyà ṣáájú ká tó ṣe ṣáájú sọ̀dáàtù láàyè ọkàn pa ẹran lásán eléyìí tọ́jẹ́ pọ̀ fẹ́ jẹ ni o kò yé ṣe léyà nìyẹn torí pé níta ń pè lẹ́sìn àlófin ní máa dé òfin ní máa di ẹ̀sìn ṣé ní bàbá yìí ọ̀ gbọ́dọ̀ ṣé kó tó di bàbá yìí òfin nìyẹn ẹ̀sìn nìyẹn èyí kan ṣe pé èèyàn kan máa fagbárí yóò mọ̀ ti ṣe nǹkan bó ti ṣe wù tó bá di ọjọ́ léyàṣẹ́ a gbọ́dọ̀ pa léyà wa ṣáájú kó tó di wípé àṣeṣọ̀ láti làárídì ní ọjọ́ ọdún yẹn tábà tí wàá ṣe sọláṣẹ láàyè àjẹ́ pé a lè pa ẹran léyà wa a lè pa ẹran léyà wa lọ́jọ́ yẹn àti ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ léyà tá a bá fi ọjọ́ léyà tá tún fi kún ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ tẹ̀mọ̀ kó jíjọ́ mẹ́rin kó jíjọ́ mẹ́rin gbàpọ̀ ìyẹn ni pé yawmu nahar wa ayyamu tashriq yawmu nahar wa ayyamu tashriq ìyẹn ni pé ọjọ́ ọdún àti ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ táǹpẹ̀ ní àwọn ọjọ́ at-tashriq ọ̀kan nínú àwọn sàhábà nàbà Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bó ti wá ní Sahih Bukhari àti àwọn tíra mi nígbà tó di ọjọ́ ọdún léyà kan ọba kájú pa ẹran rẹ̀ ọkájú pa ẹran kótó di kan ṣe solatul Eid tó wọn bí anabi sallallahu alaihi lórí pé èmi mà ti ṣètò ẹran tèmi láàárọ̀ ìbáyìí anabi sallallahu alaihi ní ẹran yẹn ọkọ pẹ lásán yìí. so ẹran iléyà ó tún pẹran ọ pẹran míì láti fi ṣẹran iléyà kí ló dé ó pé ọjọ́ òní ọjọ́ tí àwọn èèyàn máa nífẹ̀ẹ́ ẹran tí wọ́n sì máa kórìíra ẹran jẹ ni ọjọ́ táwọn èèyàn máa nífẹ̀ẹ́ ẹran jíjẹ wọ́n sì máa kórìíra àti jẹ ẹran ni kí ló dé ó pé àsìkò kan bẹ lónìí táwọn èèyàn fún àwọn aṣojú kòkòrò àti jẹ ẹran àsìkò míì sì tún bẹ lónìí tó ẹgbẹ́ ẹran jíjẹ ó sọ àwọn nígbà tó bá di láàárọ̀ kùtùkùtù lọ́jọ́ tí kálukú ò tí ì pẹran àwọn èèyàn ọmọ pọ́ńtìlà bíi káwọn ọ̀rẹ́ ẹran jẹ ṣùgbọ́n tó bá di pé wọ́n ti rí dìde oníkálukú ń pẹran ẹran ti wá pọ̀ pọ̀ wọ́n wá pọ̀ kalẹ̀ lórí ẹnì pé ẹran jíjẹ tó ń sọ àwọn yẹn nítorí pé kálukú sí ní ronú níbo lẹran tá ń jẹ ilé bá torí ó ní ìgbà táwọn èèyàn wá máa ń sojú ẹ kó ojú kòkòrò ó ṣe o ẹran tẹ ẹ pa ẹran lásán ni o ẹ tún pa ẹran míì fún léyà báwa náà ń gbọ́ yìí o tá a bá ti ṣe sọ̀látù láyé àbọ̀rọ̀ pa ẹran léyà wa sọ̀látù láyé dì lásọ kì í ṣe pé kí lè máa mọ̀ ọ́ pẹ̀ràn nítorí pé ẹran tó pa ti lè máa mọ̀ nǹkan míì lélẹ́yìn o tá a bá ti ṣe sọ̀látù láyé dì kan o lè gbalé lọ́kọ́ lọ pẹ̀ràn léyà rẹ̀ lè máa mọ̀ ti pẹ̀ràn kò tí ì pẹ̀ràn kì í ṣe májẹ̀mú kì í ṣe májẹ̀mú rárá nítorí pé bi bí sallallahu alaihi wasallam bi yé wa ó ní pé a gbọ́dọ̀ pẹran ṣáájú ká tó ṣe sọ̀látù láyìí sọ̀látù láyìí ti dá dúró gédégbé pípa ẹran ti lè máàmù náà ọ̀dà dúró lọ́tọ̀ ìmáàmù rówó pẹran kò rówó pẹran ọ̀kan wọ láti ṣàkíyèsí pẹ̀tì parí sọ̀látù láyìí kò lè lọ pẹran léyà rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ń tọ́ da oní àná bíi ká bá parí sọ̀látù láyìí kárọ̀sẹ̀ dìgbà tí lè máàmù ọba parí kótóbà rẹ̀ nítorí pọ́rọ̀ tó fẹ́ bá wa sọ àwa náà ló fẹ́ bá sọ èsì pa àmàlẹ́kà lọ́fẹ́ bá sọ̀rọ̀ ká ṣe sùúrù ká tẹ́tí gbọ́ kótó bá bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́sẹ̀ lórí wa tá a bá dúró ṣùgbọ́n ìtọ́da àjò ní ká dúró nígbà tá a bá ti wá kúrò ní ayé káà náà lọ pẹ̀ràn lé àwọn. ìdí tí òfin ṣẹ̀ríyà tí òfin rò máa ti lè máa mọ̀ òun náà ni wípé àdìsí ọ̀hàn gédégbé wípé tá a bá ti ṣe sọ̀láàtù láàyè ìní ká tí lè má títí ìgbà wo ni kí gbogbo àlómọ ọmọ dúró títí ìgbà wo ni ká dúró dà nígbà tó ti pé lè má mú ti wòró rẹ hàn bẹ́ẹ̀ sì ni òfin ṣẹ̀rí àwòsàn fún wa níbi kankan pé ká dáwọ́ jọ ká fi rẹran fún lè má mú kò síbi tó fin ṣẹ̀rí àti sọ bẹ́ẹ̀ òfin ṣẹ̀rí òsì sọ pé kánìkan rẹ kó gun lè má mú orí kó lè ba àpá kó fi hàn wá òfin ṣẹ̀rí ọ̀sọ́ bẹ́ẹ̀ tó ti pé bọ́ bá rà tó bá gùn kò sí gbogbo rúbẹ̀ ṣùgbọ́n mi ṣẹ̀dá ọ̀sọ́ pé lálágbọ́n dandan àti kẹrẹ ẹran kẹrẹ ẹran fún lè máa mú kí lè máa mú olè bá lè pẹ ẹran wájú yín kẹ́yìn olè bá láǹfààní àti lọ pàtì yín kò síbi tó fi ṣẹ̀dá àti sọ bẹ́ẹ̀. bákan náà kírọ́bà kó mọ̀ wá kí lè máa mú bá aró rẹ̀ ràn àdánìkan ti ẹ̀rẹ́ ẹran fún lè máa mú lábá sì mẹ́ran wá sí rídì níbi tí a ti fẹ́ ṣe sọ̀láàtì rídì ẹran ni ó ti èyí ti rí ló fi jẹ́ kó gbogbo àdúrà àwọn èèyàn yóò pẹ́ péjọ ó nìkan lẹ́ran láàrin gbogbo wọn ṣéèṣì kí wọ́n fẹ́ kojú òun rí kankan tó wọ́n fẹ́ ẹran bá túlẹ̀ ọjà kù. àwa lè ẹran títí àwọ ẹran títí àwa lọ sí àwa lọ sí ààrẹ ẹran ṣé ń jò la fẹ́ dúró dà òfin ṣẹ̀rí àwọn lọ dídú ẹran léyà má dídú tilẹ̀ máa mọ̀ torí ẹ̀ ti bá padà sínú tíra sharh ti imam abu ja'far al فتح الباري في fathul bari ti al-hafiz ibn hajar tẹ bá padà sínú àwọn tóra méjèèjì ní bábù àbáhí àwọn àlàyé eléyìí tó ṣe wípé ó kún dẹ́dẹ́ nípa bí òfin ṣẹ̀ríà bí òtún ṣe lọ́dún bí ọ̀nà léyà má ìgbà tí lè máàmù bá tó dúdú ẹ̀ àlàyé tó kún rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìmáàmù wa Malik rahimahullah òun ni nínú mọ́sáàbù rẹ̀ ló ń sọ wípé àgbọ̀dọ̀ pé ọ̀nà léyà ṣáájú kí lè máàmù owó tó pàtì ṣùgbọ́n ọ̀rọ̀ tí Malik sọ náà kò ní ẹ̀rí kankan torí pé sọláàtì sọláàtì sọláàtì là náà sọ wípé ńgbà tẹ bá ti parí sọláàtì ẹ̀ lọ pẹ́ran wọn Málíkì ń wò wípé ńgbà tí lè bá ti parí sọláàtì ìmáàmù ó dùn ẹran lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ìmáàmù Málíkì tó bá pààrọ̀ náà ṣàkíyèsí pé èyí gbogbo ìgbà ìní lè máàmù lè rówó ẹran èyí gbogbo ìgbà ìní lè wa a sallallahu alaihi wa sallam pé bó ti ṣe rí ni ọ̀tọ́ ká fi sílẹ̀ nítorí ọ̀rọ̀ ẹ̀mí o alimami shafi'i rahimahullah gẹ́gẹ́ bí alimami ibn qayyim rahimahullah bí wọ́n ti ṣe mú wa nínú tíra àwọn i'lam al-muwaqqi'in wọ́n ní imam shafi'i sọ pé ọ̀tọ́ sẹ́nìkan ẹnìkẹ́ni tó bá ní làákà nínú àlùmọ́ yìí wípé tí ọ̀rọ̀ kan bá hàn sí dáadáa tó hàn sí gbangba nínú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam pípọ̀ torí rẹ̀ sára ti ṣe sọ̀dọ̀ àti ràyè àsìkò àti pẹ̀rẹ̀ àti tó. tọ́ àwọn ọjọ́ mẹ́ta tó tún wá lẹ́yìn ọjọ́ ọdún a tún lè pẹ̀rẹ̀ níbẹ̀ ṣùgbọ́n kátà fèsì ọ̀sán yóò fèsì lóru ọ̀sán fèsì lóru tá a bá ti bẹ̀rẹ̀ sí pẹ̀rẹ̀ ní ọjọ́ ọdún léyà lẹ́yìn ìgbà tá a bá ti ti sọ̀dọ̀ àti ràyè dìde àwọn ọjọ́ yòókù yẹn ìjọ kejì ìjọ kẹta ìjọ kẹrin ọ̀sán wọn iná àrà mọ̀ pẹ̀rẹ̀ téèyàn bá ti lè pa lónìí ọ̀la èèyàn pa nígbà tí wà lórí pẹ̀lú ọ̀sán òun náà ní ọgọ́ha tó bá ti di àsìkò yálẹ̀ta tó bá ti di àsìkò yálẹ̀ta òun ti yọ ó ti gbéra sókè àsìkò àti pẹ̀lú ẹran tó tó yẹn máa pa lọ bẹ́ẹ̀ títí tó rùn fi fẹ́ wọ̀ bákan náà ìjọ kẹta bákan náà ìjọ kẹrin ọdún eléyìí là ń pè ní àyàmú tẹsírì tábà bá wa òfin a lè gbìyàn nínú rẹ̀ a lè fi ṣe a nínú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam Ànábì sallallahu alaihi wa sallam fún wa láti kó ẹran ilé apamọ́ta ẹjọ́ mẹ́ta ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ó fi yé wa pé ọ̀nà ti sí ààyè gbà wá láti kó ẹran ilé yàwá pamọ́ bí ìgbà yóò wù ààyè gbà wá láti kó ẹran ilé yàwá pamọ́ bí ìgbà yóò wù orí ipa látọ̀dún yìí títí bẹ́ẹ̀ mí kò lọ́mà tọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ọba jẹ nínú rẹ̀ obìnrin àjẹ nínú rẹ̀ ó tún ti ṣe sàrà nínú rẹ̀ òun ló lóore jù òun ló lóore jù ṣùgbọ́n ọ̀nà mélòó mélòó láwọn ọ̀nà mẹ́ta ọgbà ni tó fi jẹ́ pé ìdákanlá jẹ ìdákanlá bùn ìdákanlá fi ṣe sàrà rárá o ọ̀pọ̀ àfà nínú àwọn aṣáájú sallallahu alayhi wa sallam ẹ rí ẹran tá a wá rà fún lè yá wa a gbọ́dọ̀ ṣàkíyèsí o wípé ẹran tá a rà fún lè yá yìí báyìí ó gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú àwọn ẹran mẹ́tẹ̀ẹ̀ta tá a wí yẹn àgbò tàbí tàbí àgùtàn tàbí ewúrẹ́ tàbí òrúkọ màálù tàbí ràkúnmí ẹ rí ọlá ń bẹ fún pé kí èèyàn pa ẹran léyà ọ̀la ńlá ń bẹ fún un pàápàá jùlọ tó náà bàbá ní ká gbára èèyàn kà kí èèyàn lówó tó lè fi pa nítorí pé kí èèyàn máa pa ẹran léyà ń bẹ nínú sábàbí tí ọba wa ọba tó ga tó náà kí èèyàn ọmọ onye ẹlòmíì ní ti yín báyìí wọ́n ti jẹun láti tójọ́ mẹ́ta nígbà tí wọ́n bá pẹ̀rẹ̀ aléyá ilé yóò sábàbí ará alé káwọn náà bákan náà ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti kan gógógó kókò sí àtàwọn ọmọ tó bá aléyá tẹ́lifí tó o bá mú nínú ẹran yìí tó fi sọwọ́ sí wọn táwọn kó o ti gbé ìdùnnú wọnú ilé tiwọn náà o ti gbé ìdùnnú wọnú ọkàn tiwọn náà àwọn náà ṣàdúrà fún ọ náà o tún mú nínú ẹran yìí tó o ránṣẹ́ sáwọn rẹ àwọn àyíká àti rẹ eléyìí ó sì àti sokùn ẹbí pọ̀ bẹ́ẹ̀ náà làwọn alábàágbé rẹ ẹni tó bá bùn nínú yìí báyìí yóò àti ìfẹ́ eléyìí tó kọ́ wà láàrin yàtọ̀ sí àwọn nítorí pé gbogbo ń tá a bá ṣe tá a fi tẹ̀lé ọlọ́run tá a fi tẹ̀lé tànà ìṣòro bá àlùsọ lọ á ṣe pamọ́ ni o á padà gbẹ̀sán rẹ̀ láyé ń bí àti lọ́la òkè yáàmà tá a bá fẹ́ pẹran díẹ̀ irú ọdún mélòó ilẹ̀ ẹran tá a fẹ́ pa ìní yóò tó tí yóò fi wọ ìléyà tó bá jẹ́ pé a fẹ́ pa ẹran hajj eléyìí tá a láǹfin tọrọ fún Kaaba àbí ẹran léyà àbí ẹran àfífà ẹran tá a máa pa nígbà tó lọ́wọ́ bá fún ni lọ́mọ tó ó ṣeé ṣe kọ́jọ́ pé làkúnmi la fẹ́ pa fáwọn nǹkan wọ̀nyí tàbí màálù tàbí àbùkù bó tilẹ̀ jẹ́ pé tó bá ti pé ẹ̀ẹ́dẹ́yà la fẹ́ pa ẹran tá à ń fi ẹ fún kàgbà eléyìí tọ́ lọ́la jù òun náà ni pé ká pa làkúnmi ń bẹ̀ tábà wa lágbára làkúnmi ká pa màálù tábà tó lágbára lórí màálù gbàánà nìkan pàgbò eléyìí jẹ́ ti ẹran hajj eléyìí tàbí tọrọ fún kaaba fẹ́ni tó bá lọ sí hajj ṣùgbọ́n tó bá jẹ́ pé léyà ni eléyìí tọ́ lọ́la jù ọ̀nà nìkan pàgbò ètò ọlọ́lá jù nìkan pàgbò tí èèyàn bá wá pa màálù ọ̀lọ́lá tó kọ́ pàgbò níbi léyà tí èèyàn bá ti para fún mi ọ̀lọ́lá tó kọ́ pa màálù àgbò lọ́lọ́lá jù níbi léyà bẹ́ẹ̀ náà ni àlàáfíà ẹni tó bímọ ilé ìtọ́lọ́lá jù wọn náà ní kọ́ pàbò ilé ìtọ́lọ́lá jù ní kọ́ pàbò tẹ́ẹ̀ máa pa màálù ọlọ́lá tó kọ́ pàbò tẹ́ẹ̀ máa para fún ọlọ́lá tó kọ́ pa màálù àti kọ́ pa àgbò tẹ̀lé ìjẹba. tọ́ba jẹ́ pé èèyàn fẹ́ para fún tàkúmí jẹ́ pa fún ọ̀kan nínú àwọn kan wọ̀nyí báyìí ọwọ́ náà jẹ́ ràkúmí tó ti dàgbà ràkúmí tó ti dàgbà tó ti pé ọdún márùn-ún ó ti pé ọdún márùn-ún jù bẹ́ẹ̀ ilẹ̀ lè pa fún hadiya àbí léyà àbí àpéka ọwọ́ dẹ̀dọ́rà fún tó ti pé ọdún márùn-ún jù bẹ́ẹ̀ lọ. tó bá ti jẹ́ pé màálù lẹ́ bá fẹ́ pa màálù tẹ́ pa lọ́jọ́ màálù tó ti dàgbà tó ti pọ́dún méjì jù bẹ́ẹ̀ lọ màálù tó ti pọ́dún méjì jù bẹ́ẹ̀ lọ ó lẹ́ lè pa ọ́ bàkúnmí ètò tó pọ́dún márùn jù bẹ́ẹ̀ lọ màálù ètò tó ọdún méjì jù bẹ́ẹ̀ lọ tó bá wá jẹ́ ike àgbò lẹ́ bá fẹ́ pa àgbòtẹ́pa ọgbọ́dọ̀ jẹ́ ọgbọ́dọ̀ jẹ́ àgbò tó ṣe pé ó ti pé oṣù mẹ́fà jù bẹ́ẹ̀ lọ àgbò tó ti pé oṣù mẹ́fà jù bẹ́ẹ̀ lọ lẹ́nu pa àmọ́ tó bá ṣe é pé àwọn ewúrẹ́ àbógun nǹkan kan lẹ́fẹ́ pa àbí orúkọ ẹfẹ́ pa ọgbọ́dọ̀ ti pé ọdún kan jù bẹ́ẹ̀ lọ òun gbọ́dọ̀ ti pé ọdún kan jù bẹ́ẹ̀ lọ tọ́ lè jọba tọ́ba ti wá lẹ́ran alẹ́ yá wa a sọ asùnmalẹ̀ tó a sì máa fún lóúnjẹ agbọ̀dọ̀ febi pa agbọ̀dọ̀ fún gbẹgbẹ́ òṣìṣẹ́ tó burú pẹ̀sù ẹran ilé ayé pẹ̀sù máa ibi tí kò ti ní wà ní pamọ́ ọ̀dà púpọ̀ nítorí kó lè bá yé gbígbà àwọn mùsùlùmí pẹ́ńbì torí pé ń bẹ́ nínú sha'air islam ohun tí máa ṣàfihàn pé islam ń bẹ mùsùlùmí ló máa ń sọdún tí òfin ẹ̀sìn wọn rọ̀ mọ́ pé ẹ̀pẹ̀rẹ̀ nítorí ọdún àmọ́ pọ́ wà nínú ẹ̀sìn mi bẹ́ẹ̀ nínú islam ẹ rí i pé ọdún léyà ní islam ti sọ pé ẹ pẹran ọdún rọmọbọ́n islam sọ pé ẹ pẹran kankan ẹni tó bá wù láti pẹran ṣùgbọ́n ọdún léyà islam ní kẹ pẹran bẹ́ẹ̀ ló ti wà kó sínú ọdún àwọn mi bẹ́ẹ̀ adúpẹ́ kọlọ tó kó lè bá wa ṣàfihàn pé mùsùlùmí bẹ́ẹ̀nbì mùsùlùmí bẹ́ẹ̀nbì kí ẹni tí èsè mùsùlùmí lè ra àmọ́ yìí pé ó ní kọ́kọ́ lòún bẹ̀ láyé àwọn mùsùlùmí bẹ́ẹ̀nbì kíbi tó ẹ jẹ́ oyè kálukú pé mùsùlùmí wà ń bí mùsùlùmí wà ń bí mùsùlùmí wà ń bí tó lẹ́yìn pàtàkì bẹ́ẹ̀ wá só níbi tẹ́ni kan ò ti ní tu lọ tó síbi tẹ́ni kan ò ti ní tu lọ tó síbi tí àwọn èèyàn ti lè máa mójútó lẹ́yìn pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ sì ráyẹran eléyìí tó jẹ́ pé yóò jọ olú ẹran táwọn ẹbí sọ̀rọ̀ bá àdùsọ̀nà tó fi máa paléyà lọ́dà púpọ̀ wọn náà ní sàábí sọ pé àrẹ́bí sọ̀rọ̀ bá àdùsọ̀nà ọ̀pọ̀ ẹran léyà ẹran léyà yìí gbogbo ara rẹ̀ ó jẹ́ funfun ntí fi ń wòran jẹ dúdú ntí fi ń mí ọjẹ dúdú ntí fi ń tẹlẹ ọjẹ dúdú etí rẹ ọjẹ dúdú yẹn ni pé ibi àwọn awọ ibi ojú awọ ibi mú awọ ibi ẹnu awọ ibi etí awọ ibi tí fi ń tẹlẹ níbi pátákó ẹsẹ̀ rẹ yọjẹ dúdú tó tẹ bá ara rẹ ẹran tó bẹ́ẹ̀ ọdà oníwàpẹ ní amla akọrọnu amla akọrọnu òun náà ní ẹran tó yẹ pé abìbó lórí sarasara ẹ̀rọ ètò níbo lórí tó tó rẹ̀ tóbi bákan náà ló ti jẹ́ amla ìjọ pé dúdú la funfun rẹ̀ láàrin àyè tó sì ti lànà làwọn ẹnu imú ojú etí àti ibi títí ń tẹ̀lẹ̀ tọ́ eléyìí ọ̀dà púpọ̀ eléyìí dára púpọ̀ ọ̀yẹ́ kí èèyàn ṣàkíyèsí wípé. alhamdulilayi rabbil alamin a dúpẹ́ fún ọlọ́ọ̀bá ọ̀rọ̀ láti gbọ́ lẹ́nu àwọn olùmọ̀wá yẹn ìyá mi ò ká jù lálẹ́ láì nítorí àsìkò wa báyìí ládùúgbò sí ní adé ìjápàdé àwọn ìgbìmọ̀ láti bí àsìkò yìí ọ̀dẹ́gbẹ̀jẹ̀ wàsálàmù alaykum wa rahmatullahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh.